gbogbo ntí ń bá ń fẹ́ kọtọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba wọn sọ fọkàn nínú àwọn ọmọ ya lóbìnrin ọ orí dàdú tọpọ gan kọmọdósì máa ṣe súnà máa ṣe ọ̀pọ̀lọpọ̀ máa ṣe tọba nítorí ṣe Ọlọ́run bá lè nínú wọn àárín ó wà nínú ó ń rọbí ọjọ́ méje lè rọbí ó dé lẹ́wù tí ò lè mímọ́ àwọn doctors kan ti wọ pé tó ẹjẹ́ àṣekan ní méjèèjì ìmọ̀ ká ká ṣègùn ọmọ tàbí ká ṣègùn ìyá ọkàn pé yàá ṣe kí tọ́lọ́wọ́n bá ní ó kù tó lò kò sẹ́ni tó lè dínkù tọ́lọ́wọ́n bá ní kò sí mọ́ kò sí mọ́ náà fi ọkàn rẹ sí lọ́dọ̀ wá bẹ̀ kó jẹ́ kí tí ó lò láyé kó jẹ́ oríire fún ọ. kó fi pọ́n ọ lé kó dárí ẹsẹ̀ jẹ́ ṣe tọ́ba kó wá bẹ̀ tó àsìkò tó wáyé. àsìkò tó yẹ pé inú ìnira ni tó pé àdúrà ma ń gbà. nínú àná ọlọ́run ọba bó ṣe ń tàdúrà tó ṣe ń sìnkú àtúnṣe ṣe tábà ọmọ bá bọ ọmọ bá jáde. ọkàn mi tupu ni wọ́n rò pé bóyá tẹ̀ ti lọ ní ìwọ̀n ga dákú kò ju bí ìṣẹ́jú márùn-ún lọ àti ya ọ̀nà so n táwọn àmọ́ tí wọ́n mọ iṣẹ́ ìṣègùn tí wọ́n sọ wọ́n wọ́n òdodo ni wọ́n torí tí wọ́n ń kà taari ni wọ́n sọ ṣùgbọ́n kì í ṣe ń taari mọ́ ni kò sí bọ́lá wọn kò sí lè ṣiṣẹ́ rẹ̀ káwa mọ̀ sọ pé a gbé ọkàn léèyàn káwa ti gbára lọ́lọ́run ọba káwọn á ti dànù agbantí wọn sọ yìí ṣùgbọ́n a mọ̀ yìí pé ọ̀nà àbáyọ ọ̀pọ̀ lọ́wọ́ ọlọ́run bá nà tó tàbíyà tí òjíṣẹ́ náà sàlá fáwọn sàbẹ̀ nù tá a dẹ̀ fẹ́ kí gbogbo wa máa develop nínú pé kò sí ọlọ́run ọba máa ń mú bíbẹ́ wá so kò dín tó dẹ̀ kọ́ dí ntọ́lọ́wọ̀n ọba bá fẹ́ sí kọ́lọ́wọ̀n ọba kọ́mọ́sá sí dáadáa fún ọ kọ́mọ́sá ọ̀pọ̀lọpọ̀ istikfar kọ́mọ́sá ìbàdá pípọ́n fúru rẹ̀ sọ́lọ́wọ̀n ọba kó súnmọ́ lọ́wọ́n ọba sí dáadáa inṣàlá alkarim tó bá ti bẹ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ó gbàdúrà rẹ̀ inṣàlá. wọ́n ní pé ṣé ẹni tí ó bá sùn lásìkò mú ti tó tí a lè jí kó kírun. bẹ́ẹ̀ a lè jí kó kírun torí wọ́n ń yóò ṣiṣẹ́ lọ́dọ̀ àtàwọn tó bá sùn nǹkan dédé bẹ́ẹ̀ náà ni pé àwọn olùkọ́ ń bẹ táwọn kan máa ń kí. nà àwọn olùkọ́ ń bẹ táwọn kan máa ń kí dẹ́gbẹ́ mo ti bèèrè lọ́wọ́ kí ni ìjẹ́rìí wà fún pé lẹ́yìn ìgbà tó bá ń jẹ ẹ máa ń pè ní sọlá ṣoṣirọ́ tòun kan fẹlẹ kò tí ì mú ẹrù wa má bẹ bèrè pé ìjẹ́ kí ni ìbẹ náà tó dáa tó bá bẹ mẹ́rù wa má lè. òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá sọ yìí pé ẹni tọ́ka sùúrù àtẹnu mọ́ṣáláṣí tọ́wá dúró nínú mọ́ṣáláṣí yẹn tóun fi yọ tó wá múná fìlàrà ká méjì wá yóò gbà ládàá hajj àti umura pérépéré pérépéré pérépéré ẹ̀mẹ́ta lọ sọ bẹ́ẹ̀. ni wọ́n ń pè ní kò fún kò fún pe ni wípé ẹni

títí tóòrùn fi yọ bóòrùn bá ti yọ báyìí. asalaamu alaykum. wa alaykum salaam tẹ. mo gba nọmba. máa bá wàlí. náà ẹ sọ̀rọ̀ nípa sífúrò àti àwọn kan bẹ́ẹ̀. náà pé ẹ fún wa ní àwọn àlámọ́sàfihàn máa wàlí. bẹ́ẹ̀. ẹ dẹ̀ ti sọ̀rọ̀ nípa sheikh usman ibn fodio ọ̀ṣun ọlọ ẹ̀hẹ́ bọ́ a máa ń gbọ́ àwọn kọ̀wárí pọ̀ àádà kan tó máa ń àṣìkú ti Usman ibn fodio pé. ó máa ń ṣẹlẹ̀ fẹ́ni bọ́dì sórí n tó ń da ọ̀rọ̀ ẹ̀dá arú méjì náà alukulu tìlà afáàdì kakọjá là. lórí àwọn ẹni rẹ̀ ẹni rẹ̀ nì kára kọjá àlà lórí rẹ ẹni tí ó jẹ́ ní burúkú ká kọjá àlà níbi ìmọ̀fẹ́ ìṣàtúnṣe níṣe bí ìgbà tó yẹ pé àwa gan tiẹ̀ lọ́ba adẹ́dàtọ̀ dá mùsíbà ọ̀pọ̀ bá ìṣàlá tá a tírìtì níwájú nǹkan mẹ́wàá tó jẹ́ pé tẹ́rbíyà dá lórí téèyàn òfin ní ṣiṣẹ́ mùsùlùmí má jẹ́ kí ọ̀rẹ́ rẹ kó rí ọsá sí lábẹ́ ṣèbàjẹ́ má dẹ̀ jẹ́ kí ọ̀tá rẹ ọjà kàmùnà wípé òun ó rí ádùn ìṣedéédé àti fair play tó ń bá wa sọ́dọ̀ rẹ̀ ọ̀tá gan wò wípé ẹ̀tọ́ lọ́ba di karangida ọ̀dọ̀ lágbájá nílò ọ̀tá rẹ̀ dẹ̀ sẹ́kẹ̀tẹ̀ dẹ́sẹ̀ ní sójúṣe náà sàrà sọ́làmù hàrà ọ̀wà ó ní wọ́n ìdá lẹ́dí bẹ́ẹ̀nẹ́ka wà bẹ́ẹ̀nẹ́hu àdáwàtú ka annahu waliyun halim kí lọ́lọ́run bá sọ ó ní wa ma yulaqaha illa alladhina sabaru wa ma yulaqaha illa ذو حظ عظيم من هو ذو حظ عظيم إن لم يكن محمد صلى الله عليه وآله وسلم so èyí ni wọ́n ṣọ́ra fún ké pé ẹnìkan jẹ́yàn burúkú kọ́ mọ́ wàá sọ̀rọ̀ sọ̀wọ́dẹ́ ní ibi bó jẹ́ ní ire kò túmọ̀ sí pé kò lè ṣe àṣìṣe so ti yé báyìí nísìn ẹ̀yìn so àwọn oríṣiríṣi máa ń pọ̀ báwọn ẹni tí àwọn wọn àtìrìbùtì khawarikul àádà ntọ́ yapa sí ntaama bíi mẹ́rẹ́kù sí jù nínú àwọn oníbi sheikh abdulkadir jilani rahimahullah wa rahmatulahi wa sọ ṣe bíi pé a wàá máa wọ pé kí ni ìtumọ̀ eléyìí ọ̀gọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ ń parẹ́ irọ́ ni sunni ni èyàn rí Sheikh Abdul Qadir Jilani nínú àwọn àfáàfá Sheikh Taqiyuddin Ibn Taymiyyah ni tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ rẹ̀ ata Sheikh na Abu Abdurrahman Sheikh Nasir Al-Albani gbàtó dákọ̀ọ́ lónìí waliyu kulli asr. Wuli gbogbo àsìkò gbogbo ògbà so but tẹ́mà tí aláìmọ̀ kan bá sọ̀rọ̀ ẹ mà nítorí fẹ́ wò nínú ọ̀rọ̀ ọ̀tọ̀ pé á ah, ẹ jẹ́ àlọ́ sí akọ kí sí gbogbo tó ń bá ọba máa ń gbà sẹ́yìn là ń bá sọ sẹ́yìn ní gáyà àbí ká gbọ́ ìṣesí àwọn ẹni ire tí wọ́n ti lọ tọ́lọ́wọ́n bá yọ́nú sí káwa náà yí tinú wa padà ká dàtọ́wọ́ wálẹ̀ kí tiwa lè jọ tiwọn káwa náà lè bá sórí rẹ́ńjọ́ gbẹ̀dẹ̀ àlùyáwó. so ìdá fẹ́nu but ọ̀tọ̀ ní tí òun fẹ́ mú bẹ̀ so aláìmọ̀kan wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ bá ń lórí ṣẹ́fẹ̀ fún malẹ̀ kùnú fọ́jọ́ tó yẹ pé ọ̀gọ̀rẹ́ ṣe bẹ́ẹ̀ àfi téèyàn bá rí nínú àwọn tíra àwọn tíra gan náà kì í ṣe gbogbo tíra tọ̀rẹ́ pé àwọn ẹni rí kọ lórí wọn tó yẹ pé wọ́n sọ wọ́n ní àwọn tíra ní èdè wọn gangan èdè fúlàní omi nínú èdè arabic and uh, tíra àwọn tó yẹ pé yóò fi gbọ́ àwọn ìsọkúsọ yìí tí yóò fi kó òun rẹ̀ ó ní ẹ̀fíà ọ̀sùn náà ẹ̀fíà ọ̀sùn náà ìtasúnàjì àti ìtẹ́ bídíárì ẹ̀ tí àwọn ó gbìyànjú lórí rẹ̀ gan. àmì ọ̀yọ́. ìbákùn náà fẹ́ lẹ́fà. àmì ọ̀yọ́. àwọn tí. asalaamualeykum. wa rahmatulahi wa ẹni tí wọ́n gbèrè ìbéèrè yìí káwọn títà tí wọ́n bìrì lẹ́yìn ìbéèrè yìí á gbé á dá máìkì sọ́dọ̀ wọn pé kí wọn náà béèrè méjì. àti àgbà padà ní ọ̀dẹ inshallah àwọn sísà méjì ni wọ́n kọ́kọ́ béèrè náà níta ìjọ ẹ bá yẹn àwọn bọ́dọ̀ ó ti béèrè ẹ má bínú tó rọ́nà. asalaamualeykum ẹni tí ó béèrè béèrè yìí wọ́n ní pé ọ̀rọ̀ kọ́sùwì ah. wọ́n ní pé tí báwo la ṣe àwọn ìlú nílùú àwọn ìlú tó súnmọ́ra wọn ṣùgbọ́n táwọn yẹn máa ń lọ láti bẹ̀ síbẹ̀ wọ́n mú àpẹẹrẹ wọn níbi èkó sí Ṣàngó jẹ́ wọn ní Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin wọ́n ní ṣe àwọn yẹn ló kí kọ́sùn láwọn ìrìn àjò méjèèjì yìí kò sí ibi kan pàtó tó jẹ́ bí distance tí wọ́n fẹ́ tí àfi sọ̀rọ̀ kọ́sùn ṣé ibi tá à lọ ṣé ní àjò ni nínú ọ̀rọ̀ fún ṣé ní àjò ni tó bá ti jẹ́ ní àjò kọ́sùn ti wọ̀ kì í ṣe distance. gbogbo ìrìn àjò tó jìṣẹ́ náà sàṣàlá ni ó ṣe kọ́sùn bẹ́ẹ̀ distance yẹn tá a bá ní káwọn ní sọ ó kéré gan ṣùgbọ́n kì í ṣe distance ṣé ń tà ń ṣe ṣe ìrìn àjò ni ẹni tí ń lọ sí sọ̀lọ̀ ó lè ju ìrìn àjò ó lè ju bòmí ìta nínú àjò lọ bí lọ ibi kì í ibi kan náà but ibi sí Ṣàngó làṣẹ ka ìrìn àjò ni ibi sí Kòròdú làṣẹ ka ìrìn àjò ni ok gán bá ajá kiri jọ nù. na. wa alaikum salaam tó lọ bọ. ẹ sọ mi ní pé ó ajá yìí kí n sọ fún. kí n sọ fún. sísan yẹn sísan yẹn pé ọkọ kéèyàn máa sọ fún sísan pé ọkọ ọmọ mi ọkọ ọmọ mi mi rò pé sísan yẹn understand. sísan bímọ. ẹ kéèyàn máa sọ fún sísan. sísan sísan bí ọmọkùnrin. ẹ bẹ́ẹ̀ ni sà ok ọmọ tí sísà wa bí lọkùnrin àbí ka wá ń pe ọmọ yẹn ní ọkọ ọmọ òun lóbìnrin. bẹ́ẹ̀ ni sà. Ah. àwọn nǹkan kan bẹ tí a gbọdọ̀ fi ṣeré nínú Islam wọ́n fọmọ fún ọ eré ìwọ̀n ṣe o kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ ọmọ mọ̀ kọ̀ ẹ́ mo sọ ẹrú kí wọ́n sọ pé mo ma ẹrú nísìnyí tó jẹ́ pé ó wà lọ́ndé yẹn mo ti fúri rẹ̀ àìrè mú iṣẹ́ o kò sí ti ń jẹ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ àìfi àwọn nǹkan yìí tí a a bá ah, ọmọkùnrin kan tí wọ́n bí a sọ pé ìyàwó lágbájá ọmọ tiwa lóbìnrin à ń pè wípé ìyàwó lágbájá ni Islam kò fẹ́rú eré kéré wọn Islam ò fẹ́rú eré kéré bẹ́ẹ̀ tàbí ọmọbìnrin tó tiẹ̀ fi bàlágà gan torí pé a rí ẹnìkan ń wá wálé bóyá láti skul. bóyá kúbẹ́kúbẹ́ wọ́n ti fẹ́ pọ̀ láàrin ara wọn tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ààlà ọ wà níbí mùsùlùmí lọ́kùnrin àtòbìnrin bí ẹ ṣe gbọ́dọ̀ máa jọ ṣe papọ̀ kí àṣetáni má bàa gba refereship atọ́kùn láàrin wọn lórí mímúra lórí ìrìnsì lórí ìbáṣepọ̀ pàtó òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ní ọkùnrin àtòbìnrin tí wọ́n lè fẹ́ra wọn ò gbọ́dọ̀ dá wà nínú ilé nínú yàrá kan tí wọ́n bá dá wà àṣesáàlì nìkẹta wọn yóò júwe oríṣiríṣi ibi ara wọn fúnra wọn yóò dẹ̀ gba àtọkùnrin àti obìnrin níyànjú oríṣiríṣi àkókò lè bá mú un kọ̀sẹ̀ nítorí tọ́ba sí tẹ́bẹ́ ní kó ṣe tọ́wà ní oríṣiríṣi yóò tì ọ́ débi tí yóò tì ọ́ sí ìrìn iṣẹ́ tó ní lè jẹ́ tọ́jú tó ọba jẹ tán orí gbogbo láéláé ní ọ̀jẹ̀ fún ọ yóò tì ọ́ sí yọ̀nà so Islam kò ní tiẹ̀ fẹ́ kí ó rí ọ̀rọ̀ ń fẹ́ dépò pé ọ wà bẹ̀rẹ̀ ìrìn àjò tó ní débi tó ní lè dé so Islam ò tiẹ̀ fẹ́ kí n jọ wà papọ̀ báwọn ọmọ wa guided bẹ́ẹ̀ náà ni fóònì ó ti di bó ṣe jẹ́ irinṣẹ́ ó lè jẹ́ irinṣẹ́ dáadáa ló ti jẹ́ irinṣẹ́ ó lè jẹ́ irinṣẹ́ orí burúkú mọ́kàn ní kí n pé ọmọbìnrin yẹn ní kí n chat pẹ̀lú ẹ̀ ọmọbìnrin náà ṣe mọ́kàn ní kí n pé kí n chat pẹ̀lú ẹ̀ wọ́n ti ń fa oríṣiríṣi tí ọkọ ní problem pẹ̀lú ìyàwó rẹ̀ ẹnìkan ló fẹ́ fẹ́ tẹ́lẹ̀ tí wọ́n lè mọ̀ sí text message pé à fẹ́ bí ìgbà tó arákùnrin yìí á rẹ̀ ni get ready fún mi o ó ṣẹlẹ̀ gbogbo àwọn irú nǹkan báyìí Islam fààyè gbà lóyún bó ṣe lè wù kó kí marriage serious business ni kìí ṣẹ̀fẹ̀ kìí ṣe ń tà fi ṣeré kán fi mọ̀ wípé tọ́ba ti di sáà sọ wípé à lágbájá gbólóhùn pé a lo ọkọ tàbá a lo aya tá a bá fi lò ó n tó serious ni commitment tó rọ̀ mọ́ kìí ṣe nǹkan kékeré nísìnyí a ti fi tàfàlà títàfàlà ń ó wá débi wípé tómìnrin bá dé gan àmọyì rẹ̀ tí ọkùnkùn obìnrin náà bá wà lé ọkọ kò mọyì ọkọ kò fún nǹkan kí big deal àwọn ọkùnrin wà ń ta náà àwọn ọkọ kún ta so irú nǹkan báyìí Islam ò fààyè gbà á wọn is something you treat with with the utmost you know dignity, respect, and, uh, and honor. So, Mùsùlùmí gbọ́dọ̀ ṣọ̀ra fún un. Now, wà á rẹ̀ tẹ̀mọ̀ Question ta fẹ́ bẹ̀rẹ̀ ni pé ṣó dáa kí brother kó máa máa fi sí sísà àti wípé ó tún wá máa ó máa bí gbogbo ó ní lára níbi pé ó wà nínú condition kó dẹ̀ tún máa máa kó máa tọ́jú ẹ̀. bọ́dà wo ni ṣé ẹ máa láyé ọkọ àtìyàwó náà sọ ni àbí bọ́dà. naam. ọkọ àtìyàwó bó ṣe wà lábàtà. mi ti parí question mi sà. fọdẹ̀lì. wípé kó tún máa sọ pé kó máa ń ṣiṣẹ́ kò dẹ̀ ní kò dẹ̀ di wàhálà wọn máa jìjà. bó ṣe wà lábàtà lọ́wọ́ ń gbàjà àwọn ọ wà lórí ọkọ sí aya. bẹ́ẹ̀ náà ni àwọn àwọ̀ wà lórí aya sọ́kọ tólúkàlùkù gbọ́dọ̀ ṣọ́ ẹ̀tọ́ ìyàwó ni wípé kọkùnrin tó rí jẹ kó fóun náà jẹ ẹ̀jẹ̀ agbọ́n rí fún jẹ ní accommodation kó dẹ̀ bí ó sutura rẹ̀ bí ó ṣe níwọ̀ntúnwọ̀nsì. na responsibility ìyàwó ni pé anything tó bá fẹ́ ṣe ọ gba permission lọ́dọ̀ ọkọ rẹ̀ tó bá ti délé ọkọ láìtì tí ọkọ ní lórí rẹ̀ ó ju tàwọn òbí rẹ̀ lọ àwọn òbí wọn lè sọ pé èmi mo bí ìta máa bọ̀ ọjẹ́ nu wọn lọ. èmi náà bí wọn bẹ̀rẹ̀ mo bí àwọn ọmọbìnrin òbí ń sọ̀rọ̀ kìí fi àwọn boys sábà sọ yìí pé wọ́n fẹ́ take advantage Islam ni lá ada. ara hukumu náà òfin ọlọ́run ọba lélẹ̀ tí ọmọ bá obìnrin bá fẹ́ kọjá àlà òbí obìnrin wọ́n lè panu pọ̀ lọ sílé ọkọ òun lè ọmọ yẹn wí má bà wá ló kọjẹ́ má bà wá lójú but ní ààlà tí ọkọ bá fún wọn mọ́ apàtìsẹ́ ní Abubakar tó dá wọn tọ́dá sáàrin ní náà sáà sálàmù Aisha tó pé ah, náà báyìí ń òde kan kí ló náà sọ máa fi ìyàwó mi lẹ̀ kálásì àbí wẹ́ẹ̀kọ́ máa fi lẹ̀ ẹ̀ ó ti tó. so ẹ̀yin gbọ́dọ̀ wà ń bẹ̀ tí obìnrin bá ń fún ọkùnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ tí ọkùnrin ọba wá fún obìnrin ní dẹ́kun tí ń fara ní kí lọ́nà ọba sọ. So oye wọ iná tọ́nà kù fàlà tẹ̀bùgù àlèyìn nà sẹ̀bìlà tí wọ́n bá tí wọ́n bá ń ṣe dáadáa sí yìí o tí wọ́n gbọ́rọ̀ sí yìí lẹ́nu o ẹ má fara ni wọn o kí lọ́lọ́wọ́ bá fi parí ọ̀rọ̀ yóò ní inna Allaha kana aliyan kabira òun ọlọ́run ọba ọba àlekíọ́lá ọba ni òun tó jẹ́ pé òun borí gbogbo ẹ̀dá tó ọba fara ní torí pé òun gbé ọlá fún ọ lórí rẹ̀ tó ọmọ pé òun borí gbogbo ẹ̀dá òun ò lò tòun náà lórí rẹ̀ náà so ló fi jẹ́ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni nínú ìṣesí alùsùnà àjàmá òun ni wípé ama máa kẹ́ obìnrin ni ṣùgbọ́n àyíbá jẹ́ a ṣe dáadáa sí ṣùgbọ́n kì í ṣe yí pé kọ́ wa kọjá àlà ṣeré àwọn ọlọ́run ká máa gẹ̀ mọ́ a máa lè pọnpọ́n pé òfin ọlọ́run lè lè ọ̀gbọ́dọ̀ mọ́ ọ̀gbọ́dọ̀ mọ́ múṣẹ but a gẹ̀ ní tí ọba ti takò fún ọlọ́run ọba ká tọ́jú obìnrin kákẹ́ ojúṣe lọ́sọ̀lá àlọ́sọ̀lá. ìgbà tí na aisha rọ̀dára náà tí ń wo àwọn tí wọ́n ṣeré níjọ́ ọdún kí ló ṣe ogbèsè e jìtà ó ní ọ̀fẹ́ wòran ọ̀yà máa ṣé o ti tán tó o ti ṣe tán ló ti tó báyìí so àmọ́ kẹ́ obìnrin obìnrin wọn wá fẹ́ kọjá àlà ọlọ́run ọba káwa máa sọ pé ẹ filẹ̀ rárá a lè mọ òfin ọlọ́run ọba wọ́n mọ̀ pé áá eléyìí òfin ọlọ́run ọba a gbọ́dọ̀ fi ṣeré ṣùgbọ́n ìdẹ́lẹ́kẹ̀ káramọ́ ní gbogbo nǹkan tó jẹ́ dáadáa á ṣe sí téèyàn bá ti ṣe dáadáa sí obìnrin rẹ̀ ọlọ́run ọba ọmọ ṣe dáadáa síyàn lo sísẹ́mù kò ntí àwọ̀ rẹ̀ ń ṣe kò pílísẹ̀ tó ọ̀ láìkẹ̀ tó ṣùgbọ́n ọ̀fẹ́ tó rẹ̀ dùn ò ń ṣe dáadáa sí ọ̀nà òní dímọ̀ ṣùgbọ́n àwòrí torí pé ó ṣe báyìí ọwọ́ afẹ́ fi mẹ́wàá ránró láti fún mọ́gànà. ọlọ́run sọ fún ọ yìí pé èyí tí wọ́n ń ṣe jù báyìí lọ yìí fún ọmọ gan ọ̀dà tọ́dí ẹ̀ wò ń bẹ̀ tọ́dí ẹ̀ wò ń bẹ̀ ọlọ́run bá sọ pé fitna atasbiru àbí ṣe fìtínà fún ayé ni àwọn àwòbọ yẹn mùsùlùmí wa ọlọ́run ń wò òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlá ní àwọn ìyàwó wa wọn ẹsẹ̀ rú wa ọlọ́run ọba rọ̀ wọ́n fún wa ní kẹ́sìn ò lè fi júṣeéṣe fún wa ká má tìrìtì wọn bí ẹrú ká ṣe dáadáa sí wọn kọ́lọ́run ọba ò lè bá ṣe dáadáa sáwa náà. Inshallah al-Karim tá a bá bọ́ sí agbègbè ọ̀rọ̀ nushuz lórí ọ̀rọ̀ lọ́kọláya tá à ń bá bọ̀ á fẹ́ lójú sí dáadáa. Now, Sọ́wọ́n wọlé. Wà á lè sọ̀rọ̀ yàrá rẹ̀. Ẹ ẹ ìbéèrè mi ló dá lórí pé báwo ni Mùsùlùmí tó ṣe ń san gbèsè bóyá ó gba ọ lọ́wọ́ òkú kan sí. Òkú? Ẹ ẹni ẹ ti wá kú but kò dẹ̀ lọ́mọ láyé. Àwọn fámìlì ẹ̀ létí wọ̀n tó wọ́n dẹ̀ tó ń rí wọ́n tún ń dà sí. Báwo ni Mùsùlùmí ṣe ń ṣe àwọn pa? Secondly náà pé kóbìnrin má ṣiṣẹ́ ẹjẹ́ á parí pẹ́ṣẹ̀ yẹn kóbìnrin má ṣiṣẹ́ irú iṣẹ́ wò ẹni iṣẹ́ tí ó gbé obìnrin jáde nínú ilé rẹ̀ tí ó fi wá jẹ́ yí pé díútì rẹ̀ àwọn iṣẹ́ inú ilé rẹ̀ yóò wá mú ìpalára bá obìnrin ò lè ṣe àyàfi tó bá jẹ́ yí pé iṣẹ́ tó fẹ́ ṣe níta wọn ọjẹ́ ń tọ́jẹ́ pé fún ìtọ́jú gbogbo mùsùlùmí ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kìí ṣe pé apàṣẹ nílé lára kó lè máa mójútó àwọn aláìsàn níta kí ọmọ rẹ̀ sì wẹ̀ kó má lò mọ́jú àmójútó nù ní ìsìláàmù ìgbà ọmọ ọjọ́ dọ́tò mi rè é pé o ò ní ó ṣe níwọ̀ntúnwọ̀nsì ni torí wípé tó bá yẹ dọ́kítọ̀ tọkọ rẹ bá bẹ́ẹ̀ dájú lè ṣe sí náà torí pé ọ̀rá tẹ̀sán bọ́ọ̀lù síbẹ̀ àkáǹtì wo la fẹ́ bọ̀ yẹn sí ọmọ wa jọ ọmọ gáréèjì torí pé ìyá rẹ̀ jẹ́ dọ́kítọ̀ kọ̀ọ̀rá ìmójútó àkáǹtì wo la fẹ́ kọ̀ yẹn sí ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo ṣé tí ó bá fi jẹ́ wípé n tó jẹ́ primary responsibility obìnrin nínú ilé ìmójútọ́mọ ìmójútọ́kọ ìmójútólé yóò wá di wípé yóò bì wò ó obìnrin ò lè ṣe iṣẹ́ tóbìnrin lè ṣe obìnrin o iṣẹ́ tó jẹ́ wípé yóò lè ṣe o ṣùgbọ́n kò ní pa àwọn primary responsibility rẹ̀ lára ni ṣùgbọ́n kí ọkọ ọkọ kọba mójútó ọ̀pọ̀ lọ́pọ̀ ọṣẹ́ rẹ̀ ó fi ráàyè mójútó ntí ọlọ́run ọba dá fún gangan èèyàn pàtàkì a máa fẹ́ ogun náà lójú ń bọ̀ báyà ẹni tó jáde lóyún tó jẹ́ gbèsè náà wà á. Nah. àwọn tó Yoruba yorùbá náà máa benefit bẹ́ẹ̀ hausa pẹ̀lú yíbo ah. àti láti fi bẹ́ẹ̀. barakallahu inshallah láti next city a máa mú kókó ń tá a bá sọ ní yorùbá wá sí eh, english torí Ogoro, ibo ọgbọ english àti hausa náà inshallah ẹni tí ó jẹ gbèsè gbèsè tó jẹ. ẹni tó jẹ ní gbèsè tí wàá kú ẹni tí wọ́n jẹ ń jẹ lówó kò lọ́mọ láyé ṣùgbọ́n láwọn èèyàn díẹ̀ tí ó filẹ̀ gan wọ́n ń jà sí i kọ́ máa kó fún wọn lẹ́tọ̀ọ́ wọn kó pè wọn papọ̀ ó lè fèyí ṣọpọtúndì láti wá sí fún wọn ìtẹ́ ń jà sí ẹni tó ṣiṣẹ́ rẹ̀ dà ó ti lọ ẹ̀yin náà bọ̀ wá lọ sí i bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ṣe bẹ́ẹ̀ ṣe ṣe nì kó ṣe wá sí yẹn lójú páálí fún wọn tó bá ṣe fún wọn tán tọ̀ mo jẹ́ níye báyìí o ní báyìí ó nì bẹ́ẹ̀ lórí tí mo ṣe wá sí rẹ̀ fún yín bí mo ṣe rò pé kẹ́ ẹ ṣe ṣe nì ó lè ṣe yín kọ́lá mọ́sá àpò àmàṣe سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك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 صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل الدلالة في النار نعوذ بالله من ذلك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أفي يقفون وبعد الله سبحانه وتعالى تتون صو ẹni wa di ẹni دادا ń كلام dáadáa gbogbo gbà kọ́láwọn bá kó ṣe ní ẹ̀kúnrẹ́rẹ́ fún wa kọba a fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà rẹ̀ ọ̀nà tí èèyàn gbà ní ìfẹsẹ̀rinlẹ̀ lójú ọ̀nà rẹ̀ náà ni kéèyàn gbọ́ ẹ̀sìn rẹ̀ yìí kọ́láwọn bá fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ bó sì fi ńlá sallallahu alaihi wa sallam tí àwọn ẹni náà lè <clears throat> ní ibi tí ó ní èrè. gẹ́gẹ́ bí ìṣesí wa yọmọlá ahad tó bá gbẹ̀yìn oṣù báyìí a máa fi oṣù mìlẹ́dì a máa fi ń ṣe ìdáhùn àwọn ìbéèrè wa tí wọ́n bá ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ṣíwájú yẹn àwọn ọmọ ya ń tí wọ́n wà nílé lọ látara ilé yìí àwọn ya kan ṣe ìgbésẹ̀ wípé bóyá máa rí ibì kan tí wọ́n máa sọ́jọ́ wò tí ò ní jẹ́ wípé mọ́ṣáláṣí nìkan ló wà ń bẹ̀ tó jẹ́ pé nínú àánú ọlọ́run ọba tá a bá lè rí skul náà ń bẹ̀ àti tí ó tẹ̀ jẹ́ bíi sẹ́ńtà fún mùsùlùmí pé bá a ti fẹ́ kó yẹ kó rí ni. rí àwọn ilẹ̀ kan bíi plus bíi plus mẹ́fà wọ́n ní gbogbo ẹ̀ ń lọ sí èmi gan ọ̀kọ́kọ́ mọ iye gbogbo ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ ń lọ sí bíi twenty five million lẹ́nu kan èmi ò mọ iye yìí tẹ́lẹ̀ but nínú àwọn ọmọ àyà tó bí mi léèrè pé ah, ṣáà lè wábì kan tó kàtẹ́ ẹ̀ develop ẹni mo ní ìgbésẹ̀ lọ lórí ẹ̀ kí ni òun lè ṣe mo ní tí ipá rẹ̀ bá ká a fún ní account number kò fẹ́ kí a polongo òun so ó dẹ̀ kọ síbẹ̀ ẹrú ọlọ́run ọba ó fi point five sínú àkáǹtì Ah, ọlọ́run ọba kó bá gbà lẹ́rú ah, òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ah, ó sọ pé ẹni tó bá pilẹ̀ nǹkan dáadáa kan lójú ọ̀nà islam àyìnlẹ̀ pé kí ni ìtumọ̀ nǹkan dáadáa ntọ́lọ́run ọba fi rọ́jíṣẹ́ náà sallallahu alaihi wa sallam.

tí ó jẹ́ pé bí wọ́n ṣe fi lọ́lẹ́nu eléyìí ní dáadáa ẹni tó bá ṣe dáadáa báyìí tilẹ̀ dáadáa báyìí nínú ẹ̀sìn kìí ṣe pé ládáadáa nìkan ni ó gbà gbogbo àwọn tí wọ́n bá ń ṣe dáadáa wọn lẹ́yìn rẹ̀ yóò máa gba commission lórí tiwọn náà bẹ́ẹ̀ náà ọmọ yàrá wa ìkọlọ́wọ́n bá wọn ṣàṣẹ bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n ti ṣe lẹ́yìn rẹ̀ náà kọ́ lọ́wọ́ bá kó ṣe bẹ́ẹ̀ fún àwa náà na eléyìí mo ní ká fi tó wa ló ti torí ìṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ní <clears throat> man la yashkuru qalilan ìgbà tí ó fowó yẹn síbẹ̀ tán èló tí ẹni gbogbo ẹ̀ náà mo á sọ pé ah six plus tí wọ́n ní wọ́n ní òyìnbẹ́ báyìí wọ́n ní ẹ̀ eh, wọ́n mọ̀ bóyá ó tún fẹ́ máa. تما بي الشيخ الثاني وانت انت عزيز عليني في عبا ويجينا محمد صلى الله عليه وسلم في من لا يشكر قليلا لا يشكر كثيرا ومن لا يشكر الناس لا يشكر الله او كما قال رسول الله صلى الله عليه وسلم ان تي وان سين كفون كان سلوري تيو دوبه كان سين سلوري كيكيري تيو دوبه bí a bá sọ̀rọ̀ ńlá gan kò ní dúpẹ́ tóró ti ó ti yúzù ma kọ́ ma so eniti tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn dáadáa fún tí ó dúpẹ́ bí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala bó fún náà kò ní dúpẹ́ ah ṣé ọba

wọ́n pín sí méjì àríyànjiyàn wà lára wọn lórí eléyìí but kò sí àríyànjiyàn lọ́dọ̀ wọn wípé ọmọ tí ọ̀gbọ́n tàbí bí wèrè tí ò lè kà àjẹ̀nú ti fọwọ́ bàdé bí wípé kò lè kà kò tí ń ṣe mọ́ àwọn àyà Qur'an tàbí àwọn tàọ̀ ìzáàt àwọn ọ̀rọ̀ àzíkiri ìṣọ́ tí òjíṣẹ́ náà sàlám sọ tí wọ́n hàn tí wọ́n fi kọ́ lọ́rùn tàbí tí wọ́n dè má lápá wọn lọ́wọ́ àjáyò ọwọ́ pàmísìmọ̀ ṣùgbọ́n ẹni tó lóye lórí tí èsì wípé nǹkan kan fọwọ́ bá nítorí ẹ kó ṣe ní kọ́ka. kíkà wọn mọ̀ jẹ́ àjẹ́ ara fún so àyà ń gbà míì ọmọ ń fẹ́ ju ọmọ rẹ̀ ṣe yọba fọ̀tán kù látara wípé kí ni ọgọrọ tíra tí wọ́n máa ń dì wọ́n tún wá nǹkan kan náà wá ní èèyàn gàrí tíra wọ́n fi kùn Ọgọrọ gàrí tíra ìrántẹ́ pàlìjànú ni ìbá àlìjànú múlẹ̀ ni pé ọgọrọ àwọn àlìjànú ti wẹ̀ wọn ò ní jẹ́ mùsùlùmí tó pé àtúbọ̀tán rẹ̀ wá fẹ́ kì í lẹ́yìn tọ́da bí àpèjúwe nínú àwọn ọmọ àyà ìṣẹ̀lẹ̀ wipe. àlìjẹ̀nú ń dà láàmú kò sí gbogbo rúkìá tí wọn ò ṣe fún kò rọrùn àlìjẹ̀nú fẹ́ jáde kò rọrùn fàlìjẹ̀nú láti jáde àlìjẹ̀nú ó fẹ́ jáde ṣùgbọ́n kò rọrùn fún láti jáde ìgbà tí wọ́n wá kí n káwọn òṣìṣẹ́ wọn kásákùn kí wọ́n tẹ pẹ̀lẹ́ mọ́ rúkìá tí wọ́n ṣe wọ́n wá ń ṣe rúkìá àlùjànnú wa ní ẹ lọ bá àfa àlágbájá pé iṣẹ́ tó ṣe nígbà báyìí kó mọ̀ bí wọ́n ṣe tù wọ́n dọ́dọ̀ àfa àfa ọlọ́run rántí pé wọ́n ṣe kankan. àwọn ọmọ yà á wò pé àlùjànnú ìfẹ́ máa ọfẹ́ máa dà wọ́n ká ní láti báyìí táìm wọ́n tún wá bẹ̀rẹ̀ rúkìá ni wọ́n ní a ẹ̀ lè bá a pé nígbà báyìí nǹkan báyìí ẹni kó rántí mo wà lọ rán afọ àyẹn létí òun wá rántí ló tó pé bẹ́ẹ̀ àwọn hàn kankan àwọn sì nǹkan sí àwọn kan mọ́gi ó sè so nígbà tí afọ àyẹn rántí hàn bẹ́ẹ̀ wọ́n wá lọ wọ́n lọ yọ ìṣó tí wọ́n fi kàn mọ́gi ó sè bí wọ́n ṣe yọ àgbẹ̀nujáde lára ọmọ tó ń túmọ̀ sí pé kí ni yáà nìyí. àwọn oríṣiríṣi nǹkan báyìí kí mùsùlùmí ń tó jẹ́ jù ìṣọ́ tó yẹ pé kò sírú rẹ̀ wàláhì oní pé àníṣe ọ̀kan lọ́ba adẹ́dà Allah subhanahu wa àló ó máa ń tàn rò ọgbọ́n ń sórí ṣe ọmọ ya kàn wá ọwọ́ bá obìnrin ó ní dájúdájú ti ń ṣòun òun ní mọ́s mo ní tọ́ tọ́ ọba ní mọ́s èmi ìbá wọn ṣe rúkìá ní lẹ́yìn ma ìtí ń bẹ lọ́wọ́ ó ti kún ju pé kí n tún èèyàn mọ́ tá a bá méyìn mọ́ ti ń bọ̀ lọ́wọ́ dànù ti ń tà dẹ̀ kó dànù òun gangan níṣẹ́ àní rí tẹ̀sẹ̀ tá a bá ní ká mọ́ kí àwọn ọ̀sàtàkù mọ́ ni kí ni mo fẹ́ kà tó ò lè kà fún ara rẹ̀ àwọn ní ara ọ̀yà tó sẹ̀ ok àwọn à ń sọ̀rọ̀ lórí tafid ọlọ́run ọba subhanahu wa ta'ala ó. ọmọ tá à ń rò ọgbọ́n tá à ń sọ orí tá ń ọba tó fi jẹ́ pé kọ́ ọmọ yìí pé òun nìkan lọ́ọ́ alẹ́ sórí ilé ayé tá a wà yìí ní tá a bá fi òǹdíwọ̀n rẹ̀ bó ṣe fẹ̀ tó bá ní ká tá a jù sí pápá pápá tá a rópin rẹ̀ bí sánmà àkọ́kọ́ bó ṣe fẹ̀ ju ilé ayé wa ìlọ́nu sọwárí sánmà ẹ̀kejì bó náà ṣe fẹ̀ ju sánmà àkọ́kọ́ lọ́nu sánmà ẹ̀kẹta bó náà ló ṣe fẹ̀ ju kejì lọ́nu títí títí tó ẹdí sánmà ẹ̀keje sọwárí àlàáràṣì ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala bó náà ti fẹ̀jú sámà èkejì lè kò sí ìwọ ọlọ́run ọba bó náà ti fẹ̀jú lọ́nà wọ́n á sọ fún yí pé gbàtọ́nà ojú ekùrùsí oníwọ̀sí akùrùsí yóò samáwájọ́ kùrùsí yóò ó gbòòrò ó fẹ̀ yóò sámà àtìlẹ̀ lọ so bóòlọ́ba adẹ́dàgún sì wá tó. nǹkan tó o gbá tó o bá pé ó gbára lé nǹkan kan yàtọ̀ sí ọba adẹ́dá yìí ìṣesí ni kò sí wèrè tó ń tó gbára lé nǹkan ní yàtọ̀ sí ọba adẹ́dá Allah subhanahu wa kò rárá kò ní sàn bí kó mú igi kan dání igi ìgbálẹ̀ kan kó tì bá pọ̀ kó sọ pé n ti ń sọ̀rùn nù ìgbálẹ̀ tí kò sí nǹkan kan tó lè ṣe fúnra ara rẹ̀ wọ́n ní ọ̀bọ ní ọ̀bọ ọ̀bọ ọ̀bọ tá a bá pè é ẹni tó ṣe báwọn ní wèrè ayẹpẹrẹ wèrè torí wèrè onítẹ̀klif. bàtà ń bá ọ̀rọ̀ lọ débi kan wọ́n kàn pariwo ìpayà tó wà mẹ́ ẹ̀rú bá wọn bó ṣe bọ́ nù lórí kíni sífà àwọn àpèjúwe ọlọ́run ọba àti bíbẹ̀rẹ̀ nìkan ló ń fẹ́ máa gbọ́ yìí kìí ṣe àti ṣe nǹkan kan àtẹ̀tí mú àwọn tàwùzàtì wà ọkàn gbọ́yìn ni òdodo rẹ̀ dé sí gbèsè ayé rẹ̀ kí ló ṣẹlẹ̀ àjẹnú rò pé àá. òsáyì fún òun níbí ọdẹ làágùn masha Allah láti ló dé ló fi jẹ́ pé kò sí oògùn tí ó yẹ pé kò wọ́n iná bí tawhid wọ́n tawhid tawhidá tawhid ọ̀dọ̀ olójú méjì tawhid Allah subhanahu wa ta'ala bil ibada. ìmú ọba adẹ́dá nìkan ọba kan ṣoṣo tá a sìn ṣe báyìí òun lọ sọ bẹ́ẹ̀ dáàbì ń ṣe má ṣe báyìí òun ló ní ká má ṣe tá a ti ṣe ìwà mú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam nìkan ní ẹni tó jẹ́ pé tiẹ̀ láàfin ṣe àríkọ́ṣe láàfin mọ̀ láàfin pé bó ṣe fi yín kí ló dé tó fi ṣe báyìí. torí pé bó ṣe náírà tó máa ń ṣiṣẹ́ nù.